woman dey live for who go kill am no be me unless the guy dey hungry am seriously tell am no tell me what carry you to calabar to go and bring this type of woman here all the igbo women that are in this village dey see them is this calabar witch that you come to this place. liencha you are a boy you are not a man yet forget that nonsense that you overblown when you see a frog wey dey run for afternoon He dey pursue something or something dey pursue am no work now move go calabar go join ship work you know after akpabuyo you go first pass with okpanyen then you enter calabar town go see the the the place where the ship dey work then for igbo <laughs> him and the man fight igbalike man if you see their biceps alone and see their liver this liver he don give you blood nwoke anani yin. so it is fear it is fear that make you go and mind this calabar you go this house. no no be only fear fear and love. Fear love. fear love fear what. fear love fear and look love. at the son he born for you yeah. see the son wey he born for you for this house nothing wey this boy never do me for this house but i leave am i just dey leave am but one day <laughs> one day i go kill am even if you no go know. till you die come, till you die. come stop that nonsense Hmm. leave umuna first umuna if you dey hear us now. Apiola. Apia mango. Hey, can I see mango? You the place? till your senior brother do to you. Oh, wait till he do to you. Ah, akata ah, magara na tala kita kwa odugumi tuele. Hey, mwame, you see the snake wey born for me? For my family, nobody long like this. Eh? This one will enter trouble in future as you see as well. See in face, go just enter trouble. This cow dey catch am for somewhere, to am for another place. You see, this boy wey he born for me is as useless as If oh fuck, oh Okun mbembet ofiop. that is true and make i tell you this snake go first bite you before e bite me make we see. come abioro no my no my nika you wait o. Oh. this one resemble your nika. Hey. god father almighty which kind of life i dey so. e be like say i go hospital go do this dna for this pikin this snake wey dis calaban gbẹngbẹn born for me so im face no be like my own stature i dey weigh seventy-two dey weigh thirty-five. Ah, mami. you too lively. pudupu wey nani. wey nani wey ma lọ. your name is supposed to be pudupu. take my name my name wey ma lọ. you gats have your accountant if you are in your parlour. na me hear the tone voice is up. you dey you dey See, I will give you water drink tire. Makati wa dewa ma makati a gwa kiji mu anu na. Iya ma kiji ewu ogu. Burubu. Ah, burubu. Ita banja. Eh. Bien que de mu ya. Mu na ni. Hey. Ani na bonjo. Eh. eh, eh, eh They fought. And fought. And fought. Hey. Mune ga. Kwa nezi oku pe kudiwa. Ona. Mu na ni. Ko bi ga ngona. Ona.

doing this to us now? Jesus. Hey! That's what I'm about to do. What to this time? Whoever that is doing this thing to us, Afofomo, it shall never be well with you. Wham! Every day is for the thief. Oh. <laughs> One day is for the honor. Nakwa oh. abacha kiri na ozu. Zurukwa ori abacha kiri na aje. Zugbe abacha. Hey, ya kwa ọnụ m aka wee tiere ọkụkọ. Arapụtara m. Legodo anya nne nekene ọ gụrụ akụ negodu n'anya ụmụaka ọkụ ebe wusi efu abụọ short, I don't remember Abacha. Come, come, come and take your Abacha. What are we going to do? Eh? Mangos, what have I done to these people again? Hey. What have I what have I done to deserve hey. this now? Hey! This is Because the tapioca is left here! God, please. I'm not going to take it easy with eh? this person home. Oh. It's only God that will hey. save us from this problem. It will never be well with them. Ewe, ewe atama. Let them continue. One day. Hey, Chineke mu. No, this will stop. No. This thing is going to stop. This is the last. Come, my dreamer. See, if it were Utobo that is eating the tapioca, would it be well with Utobo. Adio. Uh ah. -huh but Ebuka, hmm? you are not you are are not Utobo. Hmm? Forget even adults. But you know we are still small children, uh -huh. and still, it cause don't affect small children, don't you know? E Ebuka, hmm? all oh, this aperture we are still in is not the best. Can't we add routine into our TDT now? You know we are big boys. So, no, we need to add protein to this, hmm? and if we. <laughs> But how do we achieve it now? You know, fowls are very hard to catch these days. Mm. I think I have a better. Eh? Then, then. Let's catch a fowl. Mona. Nigga! Nigga! Not too much, yeah, too much. I love you, guys. I love you. I love you. I love you. kama Be fast and get it, I beg. Give me two plates. Give me one. Oh, customer, it is now 600 naira. The cost is very high. And Adaliansi. Eh? Yes, mo nshi dia. So all this while they come buy pepper soup morning, afternoon, night, I no know say na season. Come and give me pepper soup. Okay, which drink I go bring it with? Hey, I don't want to drink drink. Go and bring me pepper soup. That's why you. Try the thing fast so I'm, um, I want to go. Ha! Oh, oh boy. Oh boy. You said no sleep for us again though. Small time you don't fiam come here. If I say this man on don't want something good for you. They tell you that. Don't come here. con eh, <laughs> You just said you know you You better bring it back, oh! You better bring it back because. Ebuka, this part I am eating seems to be the sweetest. because you've not tested my own. Eat your own. This is ugunji. Ugunji. Test and see. Yeah. Hmm? Yes. Mm. It doesn't you. Doesn't work you. Yeah? Hi. Hmm. This is why I don't like giving you something. Mm. Whenever they give you something, ADB, you just finish it. What could that be over, a piece of me? Huh? I don't know how they want to sweep that this other number two. Huh? Even at that. Even you do, have you, have you not had enough? Food, food. Come. When I told you you want to blame the pot, you are doing big boy. If I was going to get a now, I think I'm going to take you. Am I not the one who did the risk of going to the fire to get the pot? Mm. Mind yourself, oh. And didn't I take the, the risk with you? I am supposed to be your chairman here. Yeah. <laughs> chairman? That's exactly what you are. Chairman, no. When I need, oh, when I need. Hey! Anybody for this Anybody for here? wey don drink this medicine before make it come out anybody wey don drink this medicine make e stop out here if you don drink am we tell una say our medicine dey work na this thing na lie ah this my gentleman Don't try this medicine for blood. I can see you are looking healthy. Anybody should be gone. Anybody should go. you know, you see how they shoot and gun, you know, enter. This man medicine for Agulere, Umulere, they a fight. Una dey hear people when they go Bakasi. Bakasi na for our hand and the ban medicine. OPC the ban medicine for our hand. No BC make am where you dey scarce. Anybody wey think say gun dey enter im body make e come now we sell this medicine for her. you take am go oh, yeah. make una watch o oh. make we try am now ngba o oh, come lie down o boy lie down there make una watch o una go see say this knife Not dey go anywhere o boy lie down lie Vous n'avez pas de vous. Vous n'avez jamais des Mec à gauche. Mec à gauche. Mec à Ils a le On a vous là, vous vous Stand up! Any blood! Shut up! Any blood! Any blood! Make una turn the back! Make we turn the back, everybody! Anybody want one back, let it come by. Who want back? If you don't say you die, you don't drink this tablet before! Make it come here. No, no, no, no, no, no, no. We know that for Magomago. We know that for Wayo. Hey, I'll get everything. You want back? Give up. No, no, no. But this is on the wall. Everything. Everything. Let them go. Go for. Bẹ̀lẹ́ go, go, Bullet. Ìdè wo ká nà gbọ́? Go, go, go, go, sit like this. Make it no go, go, go, go. Àwọn yẹn ti ń bẹ̀rẹ̀ i. to

If your husband no get power, if your husband no get power, wait, he do small, you don't tire. Give her this man, give woman, he get here. Sabi, when he finish sef he go still be like that so wetin you dey tell me say if you carry your husband thing he go just dey like this that is even when you go touch am touch am touch am the thing go just dey like this i get it i get message for you. Oh. Uh. you see this one you see this one make you give am this one when he chop am finish then na me go chop abi na my oga go chop na your oga go chop na you you get something like this okay na my own dey like this your own dey like this take this one when you chop this thing finish make him come drink this thing finish when he call you for work wetin you go dey shout na apa moda apa moda apa moda darling oyo oyo stop stop stop stop anybody get kiss me stop stop stop stop wait wait wait anybody get yes among you. Anybody get yes? I don't, I don't get yes. You no get yes? I don't get yes. The problem but the way they look, people said the yes want to wait, start. Wait, wait, Make I give you one. Hey, eh, what if your own? My grandfather go test. They say carry HIV. But I don't know waiting. You don't come. Now this one, now the main thing. Now here where we dey. And wait, wait, wait. You never finish. My grandfather dey suffer from typhoid fever. He carry ah. my my junior suffer from typhoid fever. Suffer from malaria. Hey, the problem plenty for your papa. Make I give am give am give am. Take this one. This one finish. When you reach, buy snap. You don't need another one. Put them inside. Finish. Then this one. Tell us making the take this one every time, making the snuff am. When you use it like snuff, you gonna know how it is at least. Yeah, papa. The stroke go come out. How say no go make him take it No. How say the thing go work? Hey, carry, carry, carry, go. Okay, okay. Uh -huh. Madam, we want mercy for third people we dey send people for so that somebody wey want to talk go talk. who talk sell this thing make we dey talk now. Abba mi hear wetin dey talk. You get wetin. Stomach problem. The thing too dey worry me. E dey worry you. Yes. Give am that one. Give me medicine. Give am that one. Give am give am. Ah. This one. This one go work. Hey, this one dey work. You no need to ask question. Ah. So if I take am, the thing go go kpatakpata. Ayo iko mo jongwa te. Iko mo. Make your husband dey talk well. Make I talk well well. Okay. Yes, I want to. You see this one? Don't take am. Every time they rub am for your neck from here. You go rub am. When they rub am, you do your leg like this. Do your leg. Before you wake up for morning, you don pass small. Take this one. Mix am. Open this thing. Every time they mix up your soup, they mix up your soup. You go fat. So now what you come to say in this one? Okay, you better say we never kill, kill, kill your own. Kill, kill, kill your own. Go, go, go, go, go, go. We never fit to kill you. We are fit to kill your own.

boy see money. I don't tell you say today, eh, business will be good. Hey, shut up! Hey, eh, shut up! Shut up! No annoy me oh. You get wetin you go do now, even one naira you no get. Ah! ah. What Wetin you contribute for this money wey we get? After all, only dance you dey dance. Aba, break the whole break. Hold your I break that place. What do you mean by that? What do they move? You know, so that fool when they carry me go. After the dance, don't see where they dance. Now my blood and sweat, now you dey comot i know you o i know you tey when you reach for struggle you know the hala once money don't come out your brain go twist your brain go get dada everywhere for you go all disappear I abeg share this money abeg ah. share am abeg abeg. okay. I wetin you dey do? Just watch. Okay now. Where's your bedroom? I beg come inside this money, inside this money here. Where did they go? Hold on! Huh? You collect money from my hand! What do you go do? Hold on! Hold on, listen, forget me! Even if I want you to cool down, mm. make I give you small money, make you go pay for your drink, or even pay for the thing where you dey hold the woman. Now you come here dey shout, eh? Make you give me money, make I don't go drink. I be there to share the money wey go share. No gree make dem find that the body for mortuary o. Oh. Share this money now. ah. share this ah. money okay because of this thing wey you talk now even ten kobo ebile mm. sese afu you no go get from this money make am just take am now. báwo ni kí ni màá gbé sí à. yóò fight me. àgbo rú sí i. ọkọ ni yóò fight me. wo you wetin you go do. ọkọ ni yóò fight me. nothing you go do nothing you go do. yóò wọ́n ti kà. i go beat you ọgbọ́ eh? you see ah now your belle be your heart do this side do this side na here one dey take. ṣe ṣe ṣe ṣe fufu fufu and then stop that kind thing what they do. you see ah ọgbọ́ wait. Hey! Hold on! Eh? You dey wave to heaven. Hold on! finish you. Eh? Ah! Now, who the way you want take? Although now that you cemetery. now that the last coffin. Hey, hey, hey, hey! See your belle. Come on, come on, wait. Who the? Who the? Who the? Who the? 아, 나 지금 완전 웃겨. unadadisi spirit unasia unanu agulere alumulere lẹ́yìn unanu bakasi dena bakasi dena bakasi no let us rest because of this mercy OPC nkọ OPC dey travel all the way from Lagos They come here dey chop am una dey hear them. go on Ija go ask them about this mercy Odiechi chief chief armed robber come inside your house you go come out twist am he shoot you ba, ba, ba. ọdún èsì you cut am cut am he die hey ọdún èsì ọdún èsì ọdẹmìnì kọ ọdún èsì una wan make am tire una wan make am tire make am tire. Lada. Sima lada. Lada. Hey, Abba. Abba, Abba, Abba, Abba. Hey, they want to see him. Mba, Abba. Mba, knock me from here to here. I'm okay. Hey, hey, hey, hey, hey. Apart from here, I don't know. See. You carry the knife up. Oh, no, no, no, no, no, Apa, hit, Apa, no, they said you I leave you. Apa, you must not, you must cut me. Don't begin by. If you get the law, come here. If you get syphilis, come here. If you want to dare she, or dare she. I want you to know. Igbo wey you dey take. The most of where you get, take that one. If they shoot you two times, you know that one. They shoot you three times, you know that die. When they want to continue, continue. The same medicine. If you get the same medicine, you never fail. The same medicine. Kandi vitabu. Kalisema nisina sema na bokondi. Na bokondi. Sema agezo no kaku. Igago no kaku. Gono kaku. Ina kera. Ina kera. Everybody. Ina kera. Hey. Ina kera. Ina kera. Hey. Hey. Stop there! I beg, make my Where do they go? I be security. you be security man? you need that You need that. You need that. They come back from my work, eh? Eh, you need that. When you take this thing, go house robber. For night. Yeah. No armed robber, no thief, no gun. Go fit put inside your belly. Okay, wait. I want to buy your medicine but you don't tell where people where they sell medicine this magic medicine like una they deceive me this time around i want to see am with my korokoro eye just jeje. you no see all the one wey we don dey try here since. our people talk say seeing is believing. Yeah, uh, see am okay, see am okay. see am yes. you dey see am so you dey see am you dey see am ehe wetin. see the thing wey i go do now. wait make i go bring my own cutlass if i taste am on your neck e doesn't work.

kind kind na iron you go dey hit. that is obe obe and na you you go dey touch your body. Uh. Uh. okay don't worry. make i dey say your body go dey touch o. oba oba oba. Go, go, go. Eh. Onye nwere ego ribe, onye nwere ego ribe nna gị n'ọnwụ na-abịakwanụ na mbere. Nna gị ribenụ, nna gị ribe nna Naja, eh? you know say you do that. Wetin happen? This one wey una dey run like this. No vex abeg. Give me one palmy cup of palmy make I take step down abeg. Hey! Na so I for see heaven today. God. Abeg. Hi! Hi! Una una una come like una come dey run like people wey wan quench na na na. Eh? abi una see ghost. this ghost what we see is more than ghost too. Oh. this one na ghost is. the ghost get several head Have several head. I beg i take god beg you make you to give me one cup make i take step down. no you for no step down for dey there dey laugh like because none of us run this race wey we just run now now. hey you know why. Hmm. hey this is a one. Ababin Sabia to fear. You know the fear. You know the fear, yeah? If you collect the knife from the man, take coat your belly, make you see where this family go enter. <laughs> As God don't save my life now, I know they go back to that nonsense business again. Ah, ah. just because of this small thing we just happened now now, now you won't change your mind? No, not because of this one will happen. Because of the one will go happen in future now they talk. Ah. Me, I know they do again. If you won't do, no wahala i go carry all the chance wey we get take give you you hear the whole chance wey dey our hand i go carry am give you but when na wetin i go advise you be say make you collect small boy wey go help you pack your intestine when dem do am you hear me. so wetin you wan do now. no worry when i start am we go know i don dey go. ah, ah papa i dey fear um. papa you no go drink again. no worry i don finish am now e <laughs> still dey mess. Ah, ah wait for me wait for me abeg. Well, no, no, pay me. Una no pay me. Don't worry, we'll come pay. We dey come back I will bring money for you. Wait, no house. No waiting. This place na our house, no no problem. We will pay you. Una not start again, no. We Una not start again, no. If I no gree give you now, una go say una carry come again. No worry, again. This one na strategy. How una go come drink my my drink like that? You didn't go. Eh? Na strategy una use. Okay, una go come back. Una go come back. No be for my bar. Una gats leave there. Una go come back come find una. Apa? àpàmà olórí ọmọ ooo. Gbogbo lè kà kọ́ sí ya, àpàmà oní àpáyà gbogbo lè kà kọ́ sí ya, Apa? oní ṣìyà gbogbo lè kà kọ́ sí ya, àpàmà oní ṣòkòyà gbogbo lè kà kọ́ sí ya, àpàmà àpàmà oní obì ọmọ ooo. Dàgbà àpàmà àpá gòrìgòrìgò. Ó kọ́ No problem. Apart my work here. When did you start this one? Today. that is why I am going around the village doing bonanza for everybody. Hey, here carry, here carry. That is why when one door closes, another one opens. Let's go to your house so that I will pack all those clothes when you don't take them as here. no, I'm, I'm not yabbing you. Okay, okay. Let's go. Okay. Uh -huh onye isi ya dọkpụ onye ga-akpasiri ya Apa abụọ onye isi ya dọkpụ onye ga-akpasiri ya Apa abụọ kwa ya dọkpụ onye ga-akpasiri ya Apa abụọ apa ma onye obi ya ọma Boss, you guys are really one for it, huh? Look,

wọ́n máa ti àwọn ìpinnu. ayà fún ọmọ kí ni ṣe mo ti lè ní lọ́sọ̀tà àti ìyá mo ti lè wọ́n sọ fún mi jókòó ní sílẹ̀. kú sí. iná ti di bọ́dà dàdí. Awo ẹ̀mẹ́ leader. She will find it hard. Ready, yeah, you don't wanna talk with me, who's more confirmed. And you're not me later, Rima. Okay. Abasiro, Amintaron qui Elisa, Elisa, Mama is look at her. Look at her. Mama, Nico, where is your son, Nico? Where is that thief? Go and bring him here. Uh -huh. My son is not a thief. Uh uh-huh. -huh. Hey! He's not a thief. Yes. Then what do we call him? Hmm. Okay, an angel. Eh? Uh -huh. <laughs> okay, Elisa. Please. Can you bring Nicole, your angel, for us? I say my son is not a thief. I will tell you that your son is a thief. Your son has taken oh. a vow that as long as he lives. That, no tapioca. No single tapioca. Ofumbo abacha. we have suffered. What? steal your tapioca. Ah! Eh, eh, tapioca eh. abacha. Nkechi, that is insult. Yes. Do you have food your house, madam? Eh, eh, woman, this is not a matter of who has what, food or not. We caught your son red-handed. Your son is a thief. I love. My boy, Eh, eh, eh, eh, eh, eh, that's an insult. Give it some. I will not take it. Okay. Okay. okay. okay. okay. okay. okay. okay. okay you want to oh, Hannah, we don't start with that. Very soon you will become a robber. Yeah, In fact, <laughs> you don't become robber. You don become am already. All this meat where they chop since where wey from come. But the thing is say our own dey different. We know the arm. Why you no dey armed? No be you make Adama begin dey cry. Udufu, duwe nani? Hey! Neko. Ọjà. Neko. Ewo! Solomon is in the first one. Nicholas. Okay. Hey, hey, you are the one that has been selling my report of myself. Since then, to God you are going to pay me. You are going to pay for this pot of pepper soup. Three times, not be one. Not three times o. Oh. Hey, see me o. Oh. Make una see me. My sister, I don't beg you. When my son Nico comes back from school, I will find out for If he admits, I will punish him myself. <laughs> If he admits, I will punish him. Adama, don't agree. Oh. Don't agree. Make sure you get your money before you leave here. Because even if you catch that little thief grab red-handed, he will not agree. Take your money before you go. I swear, eh, me. I'm not leaving this place o oh. until you pay me six thousand naira for the three pots of pepper soup he sold. By the way, was it my son? You know? is it not you that has just told us here that he was with others? I don't know the rest. It is only your son I saw. So, I'm not going anywhere. Give me that 6,000 naira or I'll go there and bring in the police. Uh, come, Rotunda. Eh? Charo? Okay, wait for me. If you bring in water here, I'm equal to any task. So, Chalabari, money with you? It's supposed to be Nicholas's school fees. His total school fees for the year is 8,000. And as a father, I promise to pay six. The mother will cough out two. If she can't cough out the remaining two, Nicholas will stop going to school. I am not a fool. I'm not a fool. I can't be sinking my money into a basket. Don't allow that idiot to come to your store again. That boy Nicholas is a nincompoop. That boy is a wang. That boy is a dead horse. That boy is a. I think that. Uh, Thank you, sir. Thank you. Oh. Nah, this thing you're doing is not good, though. Because that girl just came to lie against our son. And you gave money to her. I'm going to take it. You know what? I will collect the money. Listen to me. I, I look, I dare you. I dare you. If you try it against Akora, you will come back here. Part of the remaining things, you told her for tomato with which you came to my house, and then you go back to Calabar. I dare you, I'm hungry. Try it. Now you have not told me your unfinished business you have with that girl, oh, that she has to come here for settlement. Nico! Nico! Nicholas! Hey, Mama. Uh. You will not answer me again. Where's my shoe? Wait. Shoe, pa? Yes, ah. I left my shoe here. Ha. Yes, Mama, I left my shoe here. Am I the only one in this house, F, Mama? Ah. No, no, no. What is that supposed to mean? I kept my shoe. Who came here now, now? Oh. God, my new shoe. It must be that Apama. Oh, Abasindo Renyo. Oh, see what I mean, Tem. Isiwankeri Kunere. I'm going to wear something I didn't want to wear. I'm from Calabar come married. Nico, look at my door because I know you will not go to church. <laughs> See ya if you gree my own if you gree my own hey, you go gain too much for this war. you see as i dey talk so you go gain you know say i dey popular for this village this village and beyond <laughs> you hear i dey do magic and as i dey do magic i go do magic for you you go get money you go reach sotey you go look for something to do with the money <laughs> you no go see <laughs> see eh i be dunwa dunwa i be patch if your dog sit here bring am i go patch am <laughs> your bandit here i go patch am <laughs> your dog so oh, i go patch am <laughs> and your hyena eh, i go patch am anything wey tear for your body even if you wan make am sell that one i go patch am so no worry na the beginning be this hmm? just manage this one this one na manage just manage am i get money o. Oh. you bought me shoe. you like am. Uh. Fine shoes. I don't want to hear this. shoes. You don't know what? You don't know what at all. Very fine. Uh -huh. So tell me now, which time you go come see me? After church. After church, abi? You go come. Eh? You go come, eh? Okay. I go dey wait o. Oh. Yeah? I get the wait make you come, yeah? Bye <laughs> bye. bye bye, yeah? <laughs> báyìí wáyé o. I go tell that. for me. Me? Yes. Those shoes for you. Mm-hmm. Do you know me? Apoma, you forgot Sosi. Are you not the one that saw me on my way to the chef? And started telling me that you do everything I want. Huh? That you even buy clothes. Man, shut up! Who was you? I'm Look at your face. Mm-hmm. You are the type that goes about in the night scaring people. see me o you did not see me do you hear me. papa ma forget me in this house o i have told you to leave me alone o forget me in this house o. i have forgotten you long ago not today. papa ma leave me alone forget me o. Eh? are a thief you are a criminal and you before I close my eyes disappear from here. Nonsense. Somebody gave you shoe today and you are wearing it today. Can't you keep it after some days you wear it? Eh? Now, before I open my eyes, you are out of here. Before I release my volcanic temper on you. Now! Get up here! Get up here! Nonsense! Idiot! I gave you shoe today and you are wearing it I'm coming to my house with it today so that this wicked woman will see it. Another day I will give another one. My mother, my mother. nobody dey in this house. Ada, where your mama Ah, Baba, Baba. Your man no dey? Here. How they live? You mean say nobody dey inside this house? Um, yeah you know what you go do eh make you go inside house eh go bring all your cloth where don't tear bring am i go patch am for you Yeah? hear. Pop, pop, pop. no <laughs> i know say this one no tear eh? go inside house any cloth where don't tear eh, Panto, brao, ibanteo, everything <laughs> even that one i know say e don tear since where they burn you but if you wan make them patch and bring am i go patch am <laughs> Yeah? <laughs> Dobry. Hey, why God did do like this? Huh? Eh? This one don't need to give God query. How we go create fine girl like this give her im bed? See im breast, see im bottom. Why he no carry this im bed go give Udo? Udo way done best things in life make it e complete. Huh? Eh? Why? you don't drink am? Huh? Eh, no, I go serve, I go serve, no worry. See, uh, make you go inside. Eh? Anything wait here. eh? Don't bring am. Anyone wait down tear, even if you no tear, tear am, bring am, I go sew You hear? Eh, just go, eh, pack everything. The ones wey no tear, make you tear am, bring am, I go patch am. Eh? If I patch am finish, eh, you go think say na ready made. You hear? anyone draws anything wey no tear tear am bring am <laughs> eya make i patch am for you. Eh. If this one dey smell like this, how the other side go dey smell? Anyway, na my work. <laughs> I go do am. Madina Berezi. Apama. Keep on for house, no throw away am o. Apama. Apama won yo bi No matter where you see am, you go patch am o. Apama o. Onye kwa ya dọkpụrụ onye ga-akwazi ya. Apama. Onye shedi ya dọkpụrụ onye ga-akwazi ya. Apama. Obu bụ bụlazụ ka Apama. Ọ kata mọ́tò kọ́pù ṣí mi. àbámọ̀ àbámọ̀ wọlé ọbẹ̀ ọmọ. iye búlọ́ọ̀bù ọ̀gá pọ̀jì ya. àbámọ̀. Who is there? Get out of that place before something of thorns on your head. Eh? Don't you know that I'm the only one who has the right to harvest in my father's house? am the only begotten son in whom my father is well pleased. Are you not hearing me? Ah, look at how you are plucking on red pawpaw so that you go and hide it in your room trying to get ripe. Give that. Ah, are you not hearing me? Papa, have you forgotten that you have been beating my son in this house? But I keep quiet. Look, today is my turn. Eh? Papa. Hey, hey, hey, I will kill somebody. Papa therefore I will kill somebody on head. Come on, man, I'll call my own head. Somebody will die here. I'm leaving my child hey. in this house. And I will fight. I will kill somebody on head. That is my son. Hey. Hey. Mother Lisa. Mother Lisa, listen. Ada, what is it? What's the problem? Ada, you are pregnant. Eh? I say you are pregnant. Hey! Ewo, Ada, you are pregnant. Who did this? Ada, who is responsible? Ah, tell me, I say who is responsible? anwam efuoni mo chimo ada hey oh god no wonder no wonder papa always come here to patch my shokoto hey now e don patch your shokoto too <laughs> hey oh my god efuom efuom well Ada, you are lucky. He will marry you. He must marry you. Oya, oh, go. Let us go. Abba must marry you. Abba, Abba must marry <laughs> you. If you're panty, who go patch a If you're shady, who go patch Abama. I've been a palazzo, Abama. Keep on for house, no to where I'm. Abama. Abama, when you're kwapushimi apama apama wonyo bioma iya pulobu aga kwashiya kalaba kalaba kalaba afahasi n'otore abụ abama abama onye obiọma no matter where you ti ya you go catch am abama. onye akwa ya dọkpụrụ onye ga-akwazi ya onye sheti ya dọkpụrụ onye ga-akwazi ya ọ bụbụ lazụ ka ọ bụbụ ezi ọ bụ katapọtụ ka ọ bụ shimi Abama, where did you get this recipe? Eh? I said, where did you get this food from? No, you have succeeded in throwing my food on the floor. Hey! Hey, hey, what is it again? Ah! What's the problem? Look at you. You oversized man and you buffoon. Can't two of you give me any breathing space in this compound? Every minute, coca cuckoo Are you people mad? It's your word that is mad. It's your word, not because I went into the kitchen. A little rice. That's why she's fighting me. If only but you know. Look at this overblown baby elephant. What right do you think you have to go into her kitchen, mind the word kitchen, without her consent? She's my wife, not yours. Yes. She's your wife, we know that. Very good. No, she's my wife also. Okay. Because I'm the first son of this family. So because you are the first son of this family, you also marry my wife. All right. Hmm. I now charge you for wife snatching. Number two, I put it into you that you have to apologize to her. Me? Yes. You apologize to her. Yes. I won't do it. You will. I won't apologize to her. <laughs> Come and see the manifestation of your drama on my daughter. She is pregnant. Hey, hey. Come and see her. See her here. Oh yeah. Me? Yes. Oh, that's a good one. I oh, don't need to name it. Abi. Pregnant your daughter. Yes, that's what it is. <laughs> Hey. Even if my eyes are blind hmm? and I am not seeing, eh? eh? I'm doing it. I will know that It is your underside daughter. Eh? I will not touch her. Eh? Yes. Better go to Kaze's house. Maybe she does not know where Did she I hear you well? Ha. Nabian. She says that uh, neatly, man. <laughs> at me now. I'm looking at you now. How can? How can? You must you, marry her. You must marry me, her. Apoma. Yes. Is it possible that me, Apoma, will go and impregnate an imbecile hey. when there are so many beautiful, beautiful girls in this village? Look, I know where, I know. <laughs> Very good. I know I patch Shokoto. But I cannot patch her own Shokoto. Uh, eh, there's a reason for that, my dear. You are a Dwight Dwight. Probably you went to what they call Taylorism, which is an extension of Taylorization. Probably you wanted to patch her own Shokoto too. <laughs> you must marry her. You must. Ah, the If, look, Eneke the best said that people have learned to shoot without missing so he learn to fly without perching if to say your daughter no open her leg sabagwa eh? my son no for enter. Eh? Mm. useless man. useless is your son not useless. two of you just quiet there before I decide to descend on you like all the devils in hell. Hmm. now you for your own sake take this this thing away. Eh? Yes, take it take it away take it away yes. let my son and I go into eh, eh. what the Englishman calls liaison les affaires. Eh? We will get back to you sine qua non ceteris paribus. <laughs> It's not true. She must stay here and you must marry her. Whenever you people are ready to pay the dowry, then you can now come back. But as of now, she must stay here. Ada, stay here. Don't she will marry her. I like my wife, my sister. We are coming to pay the diary, but for dowry, we are not paying. Ha, ha. Hey, come, come, come, come, come. Come and take your daughter away. Ah, shut up. Look at she's forcing me to marry an investor. Hey, hunger to kill you. See this rice on the floor. He stole from this woman. If you come and stay with him, well, I wonder where he gets rice to steal from this woman and myself, Ina, Mama Anida. Do I do I? Eh, do I? Ina, hunger, good. Come. Do I, do I? Hope you are my do I, do I? Calabar. Kadar. Japa. Ibrahim Young, you too. Ibrahim Young. You have follow your mama eh, go with your mama now because if i charge if i charge here yeah, you go die o oh. when i dey do i no dey see you. Oh. that that you just put. Let me make you come dey hit me like this. You know what you and your I tell you, we don we don lost we don lost am. Na so if na food now. He was daughter. And I will get your life. Just put it. Just put it. God, give him beer, Jawali or Kukwa. Beg down. Oh. <laughs> kwenụ. kwenụ. Biko nọ onye ya The child, as the benefit of every marriage, is the feature of every community. That's the truth. We, as parents, have the onerous responsibility to bring up these children to be respectable and responsible people in the society. Our tradition frowns at any child that does not behave according to the norms of the society where he finds himself. That's true. Rape is an offense. Everybody across. More so Wendy Igwe's daughter. Adeze is the victim. Hey! Hey! Hey! We all know the consequences and the implications and even the punishment meted out to any rapist in this our village. I would have been more aggressive in my decision, but out of my own magnanimity and for the simple fact that Ichi Endoka, who is one of us here, the father of this boy, is an acknowledged and known to be a very responsible and respectable very and very peaceful person in this our community. yes. yes. I will temper justice with mercy. Nicholas is hereby from today banished from this town for 10 good years. No going back. Woman, stop shedding those crocodile tears. It's not your son. If you are uh, him well, we wouldn't have been here for the first place. Yes. Hmm. Igwe I thank you very much. In fact, you have done very well. You have been very fair with your judgment. You have not only tampered justice with mercy, you have done what the British law calls the equity of the law of mandamus. Every child in any community that deserves to be called a community needs moral blessing. I've done your best, Igwe. Igwe Goku, you have done your best. I have also done my best. Probably my best was not good enough. If I know two and out. I should not sit before you and start cross-fertilizing proverbs with you, Igwe Koko. Bate! And people say that the grasshopper that has had to become Ochente, deaf, will be a very willing customer in the stomach of the boss. Yeah. come I got to go to the Igwe Koko! Atakada. Yeah, look at it. You got it. Yeah, look at it. Look

he will not regard it as something important until the fire hurts him. Nico, you see the shame and disgrace you have brought yourself. Not me. Oh. Mm, mm, mm. I am an old man, a very successful old man, waiting patiently and gloriously for my transition to the world beyond. Not very soon anyway. Eh, when you get to the city, my dear, I advise you, yeah? just go around gallivanting and then impregnate the governor's daughters mm, mm, mm. they will throw you into the canal. you finished me. no he never finish you he never finish you you still the best one, papa e good as dem carry dis boy dey go because if he live for dis house for two more years na only god go know wetin e go be and papa wetin you say. you are mad in fact alapụgha gị ebe a shamazi aka ntị ugbu a ewu e, ọchụ ewu mpama look at you what do you want me to say are both of you not as useless as each other. me you useless you are useless. ifeanyi look at you at your age you still living in your father's house. <laughs> your own i know what is wrong with you yes your <laughs> problem you are mourning your son while he's still alive <laughs> because he does not even have right to be in this house but me <laughs> if i qualify na dey kill me eh? na him dey worry me seriously see am now e dey go. jennifer say papa i tell oh, oh, you that before na madman o ne me sori alẹ ya. kalaba ẹ ká follow. Bandana. Why, why, when? Chineke thank you very much Father of Might. ọ̀pẹ̀lọ́mà kọ́ ọmọ ọmọ sí ọ̀pẹ̀lọ́mà nípa ìgbà pé ọ̀pẹ̀lọ́mà. Wetin eh why you dey shout my name like that? Yada yada yada yada ah you no smoke? Wetin you dey happy like person wey you pull? My friend, will you shut up the idiot? You have no sense at all. Look at your bulgy eyes and her own romantic eyes. who, who smoke weed now? You should be ashamed of yourself. In fact, I'm, in fact, I'm ashamed of myself for you. You hear me? Look at your brother who left the shores of this country on exile for more than 12 years and has just come back, either by accident or by design, either by hook or by crook, either by inadvertency. And you're not even happy. You're looking like an overgrown baby elephant. Who are you? And what are you? And which are you? And when are you? On your Onyedekebo. My brother. Eh, Papa, you sure say this Naniko tall like this come slim like person wey go prison abi you no dey chop for city if to say we sabi him address we for dey carry food come for you now eh who be this <laughs> nne how honey is that a house. ah shut god punish you. Hey, eh, shut up. tap tap. i am your father. Anglo-American idea to discourage sex. No. But tell that.